ويسألونك عن المحيط قل هو الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم كما يربغي لجلال وجهك وسلطانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọgbọ́n ìfọ́nàmọ̀ bá tó síwá ní mùsùlùmí àtọrọ àdìkú ìkí Allah àti ìgẹ̀rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ntọ́rọ̀ bá dìbà máa jẹ́kẹ̀ẹ́ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn alẹ́ rẹ̀ àti sọ̀hábà rẹ̀ jẹ́ àwọn ọmọ náà tó kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ téèyàn ò lè fowóra ya ọlọ́run ọba téèyàn ò lè fọmọ rà á téèyàn ò lè fi bùkan rà á fi kọ́ pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ́mọ́kùnbí ẹ̀bọ dákun méje mi àtẹ̀mẹ́jẹ aṣẹ́bọ̀ pàdé rẹ̀ àbíkọ́ wá sọ àbí kọjá pé ntá máa sọ ìyẹn wà tó sí nǹkan tá a máa ṣe sọ àbí kọjá pé ntá máa ṣe ìyẹn wà tó sí nǹkan tá a máa sọ gbogbo gbàlá ara wà sẹ̀ sí wà lọ́wọ́ subhanahu wa ta'ala gbé àjẹ́ àmú ọ̀gá orin ni onísìndí tàbí bímánì ẹnì kọ̀ọ̀kan bí ṣe ń tó àti gbàgbọ́ rẹ̀ sí wà lọ́wọ́ subhanahu wa ta'ala àjẹ́ àmú èmi àtẹ̀yìn mẹ́gbogbo ọ̀nà arábùrọ̀ máa lọ́wọ́ wọ́lájà kò sọ rẹ̀ mọ́fòlẹ́ mọ́ wa mọ́jẹ́ kíṣà ìtọ́ mọ́jẹ́ ọ̀rẹ́ rẹ̀ wa ààyè yìí ó ti bá ní sí ní ààyè ẹ̀kọ́ lórí ntọ́nfẹ́ àti ntẹ́mùsà sálàmù náà tó fi rán àdẹ́wò tí ó bá wa tó fi jẹ́ pé àyè nǹkan mi láàmú ẹ̀sìn ń bẹ méjì ọba wa náà o jẹ́ àtọ́sórí ìyọnu rẹ ní ìjẹjọ inshallah rahman máa dákẹ́ ní sẹ́rìn gèrègé wọ́n sì pè mọ̀ bá ṣẹ́rọ̀ masari ama fasti káfi débi tí wọ́n fẹ́ dábílẹ̀ ní inshallah rahman ní ìjẹjọ adúlórí wípé alhaid ẹ̀jẹ̀ tí ọlọ́run ọba ṣe ní ẹ̀jẹ̀ tọ̀bí àfáwọn obìnrin tọ̀bí àná ní nǹkan tó jẹ́ pé nǹkan àdámọ́ ìjẹ́ ó ní ọjọ́ orí kan tó jẹ́ pé tó bá ń ṣẹlẹ̀ sóbìnrin tó sì jẹ́ nǹkan iná ni pẹ̀lú àwọn tí wọ́n ti ṣe ṣáájú rẹ̀ tí wọ́n ṣàlàyé ẹ̀ fún torí á padà ṣàlàyé báwo ni ẹ̀jẹ̀ gẹ́gẹ́ ṣe máa ń rí báwo ni àwọ̀ rẹ̀ ṣe máa ń rí irú òórùn wo ló máa ń ní báwo sì ni wíwá rẹ̀ bákan náà tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báwo ni máa ń rí ti ń lọ báwo ni máa ń rí padà ìjẹ́ ọjọ́ orí kan bẹ alápàkà ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo tó bèrè bá ti rí inú ẹ̀jẹ̀ tí è tí ìpọmọdún mẹ́sàn-án kìí ṣe haidọ̀ rí bákan náà gbogbo ibi hamilu obìnrin tó bá lóyún ló ń tiẹ̀ so náà halitahidu alhamil obìnrin tó bá lóyún so náà mẹsìn haidu apá kan àwọn àfáà ni tóbìnrin báyìí lóyún ẹni nítorí ọjà ìlara ìlú ẹ̀jẹ̀ kìí ṣe haidu torí wípé alhamilu látẹ̀hìdù tóbìnrin bá ti lóyún kò ní ṣe haidu ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wípé tóbìnrin bá lóyún tó bá rí ẹ̀jẹ̀ tó jẹ́ pé gbogbo òròyìn rẹ̀ àtàsìkò tó wáyé àti bí ṣe rí ọba bí haidu rẹ̀ ṣe máa ń wá ọba lọ àwọn àfáà ní haidu náà ni ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé ní tìpìsẹ̀ jẹ́ obìnrin wọ́n yé ṣe haidu tí bá ní èyí ó nítorí pé alhamdu yàtàgọ́ lábọ̀ alẹ́ haidu nítorí pé àwọn sọ̀rọ̀ àtàlá jẹ́ kí oyún kó di nǹkan tí ó padà borí haidu nítorí pé ẹ̀jẹ̀ iná ni ò ní wá mọ́ tí wọ́n ń fọ̀ ọ̀tọ́ máa ń jẹ bákan náà tó bá sì di wípé torí pé kò lè máa jẹ́ ẹni tí yàrá ẹ̀jẹ̀ bàbá aṣárọ̀ tí wọ́n bá sì bímọ ìkàlẹ̀ náà iná àwọn ọ̀rọ̀ bó ń ṣe jèsì lábájú pẹ̀lú àwọn irinṣẹ́ tó ti kó sára ló ìfà tó pé àlùbọ́dé tóbi bá ń tó ma lọ́nà ọ̀rọ̀ ìlànà kò ní máa ṣe haidu ìdá ajẹ́ wípé àpàrà síbi ìpìlẹ̀ wípé mẹ́sàlá wa dé tóbìnrin bá wá rí ẹ̀jẹ̀ nígbà tí ó wà lóyún ṣùgbọ́n jẹ́ ìkọjọ́ bẹ́jẹ̀ rí tó bá ti rí díẹ̀ yóò tún lọ ó tún rí díẹ̀ yóò tún lọ tírú ẹ̀ bá ṣẹlẹ̀ ní ìbẹ̀rẹ̀ oyún kìí ṣe háìtù nírú ẹ̀jẹ̀ eléyìí kèésì ẹ̀jẹ̀ tóbìnrin òfin ní kírun kèésì ẹ̀jẹ̀ òfin ní gbáwẹ̀ ṣùgbọ́n kóbìnrin yìí ó farabalẹ̀ kó kíyè sára in tó súnmọ́ jù òní kọ́mọ́bìmọ̀ láàrin oṣù mẹ́jọ sí mẹ́sàn-án kọ́fẹ́ tó sùn mẹ́wàá sí mọ́kànlá làwọn àgbàlagbà náà ló ń sọ́lẹ̀ yorùbá wípé oyún bù ẹ̀jẹ̀ ẹ̀yẹ yàtọ̀ sí ìta sọ̀rọ̀ ń parẹ́ ọ̀rọ̀ títí mẹ́ta o ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé òbí ẹ̀sẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí náà wọlé gbogbo bí generally wọ́n ní kílẹ̀ rí wọ́n ní àádára làwọn fi sọ̀rọ̀ pé nature bọ́lọ̀ ti dáhùn òde àti hálù tó bèrè ọwà ṣùgbọ́n alámọ̀ òde ìṣẹ̀láfi garlic a lè ma alámọ̀ rí ipa lórí jìnsí lórí jínsù kan pé ìran àwọn òde gàdé ẹsẹ̀ mẹ́rin ní o nítorí pé àlàáda ọ̀ọ́dẹ àtòrìn lè jínsí nìsà àwọn àbá àti wà wípé ìṣesí ìlú sí kejì ọjẹ́ tí ń tẹrí ba fún àdàmọ́tọ́lọ́ dámọ̀ ara rẹ̀ ìdán ọ̀rọ̀ yóò wọlé ṣùgbọ́n ọ̀tọ̀ wọlé jù ní wípé obì lè ṣe haid táìmù tí ọba lóyún ṣùgbọ́n kọ́ ọ̀pọ̀ tó bá wá jẹ́ pé tóbi rí nígbà tó lóyún sínú yìí kó yàtọ̀ sí haidu rẹ̀ ìdájọ́ haidu náà rí yóò rọlẹ̀ lásìkò tó bá gbọ́dọ̀ ọ̀pọ̀tọ̀ ọkùnrin báwẹ̀ lásìkò yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ mí rí kò mú ìdájọ́ yóò fi ìrúnlẹ̀ lọ kò sì mú ìdájọ́ yóò fi àwẹ̀lẹ̀ kò mú lọ ìyẹn la fẹ́ clear awapọ̀ ṣé èyàn lè kọ obìnrin nínú oyún ṣẹ̀ríà náà ọlọ́run àjọ kò sọ̀rọ̀ méjì lè wọ́dà o síjú ọdún rẹ̀ wọ́n o kéèyàn máa kọ obìnrin kì í ṣe nǹkan rí kóbi ní òsì máa kọ ọkùnrin kì í sì ń kárí. kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ lórí wípé tí òpin àbádéláàrin lọ́kọláya ọ sábà máa ń mi aríṣu ọlọ́run ìtí Allah subhanahu wa ta'ala torí pé ìmọ̀ ń jẹ ń tọ́rọ̀ tí yóò yọ̀nú sí asìlù rẹ̀ nìyẹn ṣùgbọ́n àsìfẹ́ ọkùnrin wà gẹ́gẹ́ bí àsìfẹ́ obìnrin náà sì wà ìta ní pẹ̀lú àsìfẹ́ ò ní kí ẹnìkan jẹ́ ni ọlọ́run kẹ́nìkan ó jésù tàbí kí àwọn méjèèjì náà jọ jẹ́ ṣàìtàn papọ̀ nígbà kankan náà tọ́láàkù ò dánú ẹ̀sìn àfi tọ́ bá jẹ́ wípé olókù ní solúsẹ́ ẹgbẹ̀yìn a bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́mọ jìkadì wà dánwó bẹ́ẹ̀ tó bá fi ń di wípé ọkọ ti sọ fíkọnù fíkọnù trọ́stì nínú ẹ̀mí tí ọba fẹnìkan ti ìyàwó ẹ̀ kọ́ sọ láti pàtó ti bẹ̀rẹ̀ iná gíga yẹn tí ì parí ẹ̀ kò lè jẹ́jẹ́ rẹ̀ nígbà ah, tí ìbá níbẹ̀ kí aláàdúkù mọ̀ bákan náà ìyàwó náà sì ti bá débi wípé tí wọ́n bá láti bí iṣẹ́ tí ọba jẹ́ pé ọmọ rẹ̀ lójú àwọn ìjọsìn olóòwò tọrọ kàwọn ọba lè wọ́n lè fi ọ̀bẹ sára jùmọ̀ fẹ́ ká ká wọlé ti irú fìtínà tó lè ṣẹlẹ̀ láàrin lọ́kọ̀láyà dírú àyè náà ṣùgbọ́n kó tó bá dúnà eré tí ò tó báyìí nǹkan tó sì máa fi wé mọ́ni yàtọ̀ sí ìtòlẹ́kọ́ èèyàn wọ́n kéèyàn ká ìyàwó èèyàn pẹ̀lú ṣíríkù naam káfọ̀sẹ́ kẹ́lẹ́ ọ̀nà ọmọ ní omi ń kọ́ asọ́ọ̀sì kásìrì ọwọ́ atú kọ́gbà ẹ̀ná àti gbọ́ ilẹ́bẹ̀ àwọn aṣáájú sáàsùn nàìjíríà yàdà búrújà èèyàn bá wo ilé náà so tó ẹ̀bá wò dáadáa náà so musa nìkí ọmọkọ̀ mi náà lọ́dà hmm. ọ̀rọ̀ nìyẹn o. tí ẹ bá wà kọbìnrin nínú oyún wọn kọ ní oyún. ọwọ́ á jẹ́ ìran obìnrin tí màá ṣe háìdì tó bá lóyún ọ̀rọ̀ ìṣọ̀bọ́n náà gbọ́n wípé wàhùlátùl àhmà ajaluhunna àyàdọ́nà hamlahunna tẹ́ ẹ bá kọ obìnrin tó ń bá ń bẹ́nu ẹ̀ níjọ́ ọba tó bímọ onítọ̀lápò tó ṣẹlẹ̀ tí ọkọ bá sì kú fọ́bìnrin tó ló bá bẹ́nu obìnrin obìnrin wọn gbọ́dọ̀ kú lẹ́ẹ̀dì ọkọ títí tí èbí mọ́ oṣù mẹ́rin àtọ́bẹ̀wà rẹ̀ bá àpè sínú oyún nǹkan lọ oyún kò fi di àwọn mẹ́lẹ̀ ọ̀ràn aláàkì ọkọ rẹ̀ tí ìkóràn rẹ̀ obìnrin wa jẹ́rú níjọ obìnrin tí mo ṣe haid ó sì lè yọ ọdún wọ́n sì ti kọ̀ tàbí ọkọ̀ ẹ̀kú oṣù kẹni bá lọ oṣù kejì bá lọ oṣù kẹta bá lọ irú obìnrin báyìí lọ́dọ̀ àwọn àfa orúkọ tí wọ́n máa ń pè wọ́n ní umul adadi la umul idda ìyá olóǹkà làwọn òǹkà náà ni wípé kọ́lọ́ sọ mi láyọ̀ o kìíní ti pé oṣooṣù mẹ́fà o kọ́lọ́ sọ láyọ̀ o oṣooṣù méje o kọ́lọ́ sọ láyọ̀ o oṣooṣù mẹ́jọ o tí ẹ̀ kò sí tọ́kà háìlú bọ̀ wá wá ìkí àgbàdo ẹ̀ ìdájọ́ ẹ̀ ni wípé ó ti kó sábẹ́ ìdájọ́ tòkè lọ́rùn tí a lọ sọ̀tà sọ wípé wàhùlátùlà àmàlẹ̀ àjàlùhùn náà wípé ayé ìjẹ́ amọ̀pẹ̀ méjì pìsẹ̀ntì obìnrin kò ní máa ṣe háìdù tí a bá lóyún nú ọlọ́run á gbé ìdájọ́ rẹ̀ látòkè sẹ́mà sábẹ́ àkàtàríyà yẹn sábẹ́ ninety percent yẹn ìlọ́wọ́ wa lè taari ẹ̀ yọ lórí tẹ́rì àbùrọ̀ sí dòdò ẹ̀sìn hmm. ah, ibi yóò clear kẹtí clear asibirallah la ilaha illallah kìsì clear iṣẹ́ tá a gbà náà yóò clear iṣẹ́ tá a gbà náà ṣe bẹ̀bẹ̀ ń bú alámẹ̀ ìmì àti yá kan pàdé wọ́n fẹ́ ìrìnàjò yà ìyàwó ní ẹ̀mẹ̀sí mi ò bàbá ọkọ mi ajé ó gbèyẹ ò ní àná ọ̀tá ajẹ́lẹ̀ bá wí ìyá ní ọ̀tá ajébò ọ̀tá ajẹ́lẹ̀ mi ìyá ní àfẹ́ ìwọ́n gbìyànjú pé mọ́kọ ilé àkúnyà ègbè kọ́ àdó àbójú fúra mi ìyá ní kí ló lè fàyọ mo ní ajé obìnrin kan ni nínú tàrínlẹ̀ Yorùbá tó ti wáyé ṣùgbọ́n gbà tí sẹ́mi ìntọ́ bá gbé kalẹ̀ lẹ́mọ́ ewu àwọn aráàlú bó sì gbọ́jà lọ ọjà ọjà ìdí ọ̀pọ̀ tán kódà kọ́kọ́ èpè wà sọ́jà àwọn ìwé sílá wọ́ra nígbà òkú ìbè wá sáláìsì èṣù wá wá báwọn èèyàn padà wípé tọ́ bá gbọ́jà kalẹ̀ tó fi òkúta ọjẹ́ lọ bọ ajé tí wọ́n wá fẹ́ fi sàdúrà fún yẹn pé ọjà rẹ̀ ìwé ní ìkúta ò ní ajé ajé obìnrin jọ́sìn ajé tí ó bá sì kù sí orí ìjókòó tí ètò ẹ̀rọ ìkàmọ́ mẹ́jà rẹ̀ ní ajé ọ̀wà o ẹ̀wà mùsùlùmí bá mọ́sásá rẹ̀ ń ìyàwó ní ah, ibi tí wọ́n wá wípé àlágbòye awa ní èébú ti pọ̀ jù ẹ ṣe wá jẹ́jẹ́ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá nǹkan kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú àgbòye àwa abéèrè lọ́wọ́ àwọn àgbàlagbà pé kí ni máa ṣáájú àgbòye wọ́n nígbà tá a bá rẹ tí ó ṣàṣọyé láàrẹ̀ tí ó gbàgbòye ẹ̀pẹ̀sẹ̀ tàwa gbà kẹ́kọ̀ọ́ pé òye òun ká tó gbé padà ṣe pé nígbà tí àwa náà ò tá a sẹ́pẹ́sẹ́pẹ́ èébú jẹ́sì lábẹ́ gbogbo ẹ̀dàkùn mélòó ni a na nínú ẹni tí wò wípé wọn sáfẹ́ ìlú pàdé ọlọ́run bá rẹ̀ lẹ́ọ̀lẹ́ sẹ́ndé tí ó tún lọ bọ́ọ̀lù bíi sẹ́lọ́la ló ti gba fàájì lọ ní bẹ́ndì bọ́ọ̀lù kí o tún wá wá rú bíi kó sì wà á fìtì jù sọ ẹni tí òye kó sì dáa lé ẹ̀ tó bá ní òye ọ̀sẹ̀ bá àgbọ̀rọ̀ fojú mi wò gba ẹ̀ lé tó dé pẹ̀lẹ́sì lẹ́ni nígbà tí o sì pé àṣìbí láti búra wá sí e. kò lè yé kí ọ̀nà pé pé kéètì yòó pé àgbọ̀sálẹ̀ ní sàṣọ máa kọ́ bí orin ni kò sí dáàrí inṣàlá hmm, masailu ti sì ń bẹ pẹ̀lú wápọ̀ ṣùgbọ́n ìrò náà kò fún wa ní kílòkọ̀ rẹ̀ ká máa sáré àsáré afẹ́ sọ̀rọ̀ nípa wípé ní masala wa tóbìnrin bá lóyún sólè sí haidu tí ó jẹ́ pé haidu lọ gbọ́dọ̀ lára rẹ̀ àwọn apá kan àfáàdé láyé obìnrin ọ̀pọ̀ sí haidu wọ́n ní kílẹ̀ rí wọ́n lẹ́rí àwọn àádà náà lẹ́rí àwọn àádà àádà nature ọgbọ́nà sí dáwọn obìnrin nítorí pé haidu yìí náà ẹ̀jẹ̀ yìí pẹ̀lú àwọn arìnsẹ́tọ̀lọ́ ń kó sára ìlọ́lọ́ kọ́ làbàṣọ ń jẹ ọmọ nígbà ń bẹ́nu tóbi bá sì bí má lè iná àwọn ọmọ tó kọlàbà sí labani kọlàbà ni tí ó barakallahu fikum kí ló wá fẹ́ fi ajẹ́ pé lọ́dọ̀ ọ̀tàwá sí àmà pé èèmọ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ń sọ o ìtumọ̀ ẹ̀ ní ẹni tó bá rí ọjà ní lára obìnrin tó ló bá bẹnu rẹ̀ nú ẹ̀jẹ̀ ìdájọ́ haidu sífò mákìrò mẹ́ta rẹ̀ sẹ̀gbẹ́ ibi tọ́rọ ọ̀pàdà sínú ọ̀rọ̀ kejì ní pé ó ti di kọ̀díyà àkìtàríyà wa àgbìlàbíyà 90% tàbí 35 obìnrin lọ́jọ́ wípé tí wọ́n bá ti lóyún wò ní sí haid ṣùgbọ́n bó ti wù mí ní ṣe kọ̀tàlú òṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala àbí àbá bí àwa náà lérè wípé ẹni tí bòde láàárọ̀ tí ó sì wọlé pọ̀dẹ̀ lálẹ́ tí ò sì lọ sí etí lọ bí iṣẹ́ yóò lọ wá lónìí lọ́wọ́ yóò lówó ẹlòmí sì lè máa kà bẹyẹ báwọn kàbẹ wọn gbà ah àyùbá gbòtè àwọn ọkùnrin ni o ah kò ní gbọ́dọ̀ báwọn àti ilẹ̀ ló ti rọ́gẹ́dì o ah ọlẹ́ni bí sẹ́sẹ̀ lọ́wọ́ yóò gbà ah ìpín tẹ ìwé ìwòrì bẹ́ẹ̀ o mo mẹ ẹnìkan ní ìlú wa gbà kan kọ́ da tọ́ bá gbọ́ lójú mọ́mọ́ yóò tó sọdẹ lóru tó ti bẹ́ẹ̀ sì rí mọ́mọ́ bọ̀dá ẹ̀ ti máa ra sọ ọdún fún sì ń jáde ilé. ẹ dákun tẹ̀ máa ẹ gbé mi bára jọ́sọ ẹ̀mí àdánwò yẹn ní máa báyẹ̀ tí wọ́n fi máa sọ yẹn ní ìṣẹ́gun owó ẹ àdánwò ti sàpamọ́ mi ẹ báyìí oṣooṣù tí wọ́n gbé a àbánú iṣẹ́ bá lówó bàbá sọ̀rọ̀lá nǹkan kan ti àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn òde yẹn fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n rí wàhálà rẹ̀ wọ́n rí wípé kọ̀ yọ. ayo wọ́n ní ìṣẹ́kọ̀ lówó asalakan sànú wa o sànú wa o tí èèyàn bá wà ní àwọn sísí mi àwọn ẹ̀dá mi máa ń kà á sí wípé bóyá ife ń ṣe ìráyésá ni bọ́lọ̀ ń sì ṣe ṣe ni kí prof ọmọ ago kẹ̀kẹ́ ebi kọ̀ọ̀sọ́ṣìpù kọ̀ ní ẹ fi bẹ́ẹ̀ sì kí ayé yá dáru sí wọn kúrò ọgbà káàkiri ìdákọ̀ọ́dù yẹn káwọn tí ṣùgbọ́n pọ̀ ti dẹ́ ipé lẹ́yìn yẹn ṣàìtọ́ ti kù fún wa wọ́n pe ah no no no ẹ̀rọ pàwọn prof jọ yẹn wọ́n yàtọ̀ sẹ́yìn prof wẹ́rẹ́ ti sìn owó làwọn pọ́pù sí ìmọ̀ àwọn tíjọ́ yẹn ẹ̀kọ́ ni kèsì pé bàbá olùwó tí bọ́ọ̀lù ha wa àdánwò tí ó bá tí wọ́n yìí sọ ní ń o. alẹ́ bá ah, wo láwọn rẹ̀ àwọn rẹ̀ àwọn ohun òwò rẹ̀ òwò haidu náà ni wíwá ni wíwá haidu náà ni ó sì lò yọnu àwọn àáfàá kejì ní lọ́dọ̀ tàwọn haidu náà ni lásìkò yẹn kó fi rúlẹ̀ lásìkò yẹn kọ́ bá wẹ̀lẹ̀ ọ̀dà tọ́lá pé bá lọ́wọ́ ayọ́ àwa fẹ́ padà síbi mẹ́sàlá pé tí wọ́n bá kọ obìnrin olóyún sẹ́lẹ̀ kó obìnrin tó lóyún wọ́n lè kọ́ haidu wọ́n gbọ́dọ̀ wọn tó bẹ̀rẹ̀ ṣe sínú òun ò lè kọ̀ ṣùgbọ́n wá lóyún tó bá lọ jẹ́rù ìran obìnrin tá a lọ lóyún ìran tí máa tún ṣe háìdù nú oyún ni kí n dájọ́ rẹ̀ ìjà sọ́rọ̀ ìgbà tó ti bá kọ lóyún sísọ̀kalẹ̀ rẹ̀ òní títà àsìkò tí òun àtọ́kọ́ ọ̀dùjọ́gbọ́n máa jẹ́ lọ́kọ̀láyà tọkọ rẹ̀ bá tí tàbí kò sí ní omi tọkọ rẹ̀ dá mọ́ ẹlẹ́ẹ̀kejì tí ìyàwó tí ọkọ obìnrin bá tó bìnrin bá lóyún rú níjọba tó bímọ yẹn ó ní ó tó kú òní abẹ́ àṣẹ ọkọ yẹn náà obìnrin ìsìn wá wà kí ló dé táwọn àfáàfin pé obìnrin tó bá ti lóyún rú ìbá haidu bá jẹ́ ìbá jẹ́ tí ẹ fi ń pẹ̀ ní ó láwùlẹ̀ ìgbà torí wípé bíbọ́ okùn ọ̀pọ̀ kúrò títí wọn bí bíbọ̀ lọ́rùn ọba so mọ́ tá a bá rìn tí bẹ̀ straight ó sì a wípé àwa rí bẹ̀ sí ìsẹ̀mẹ́ta fún un ti ọkọ nù ṣé ó ti lè lọ́kọ nù fẹ́ ọkọ rẹ̀ lókù àwọn afáàdé ńlá yìí tó bá lè mú alọ́sọ̀fàtàrà sọ̀fà wípé wàmúlátùl ahmẹ́lì àwọn obìnrin tó bá lóyún nù àwọn obì olóyún nù àwọn ìyàwó yìí tẹ́ ẹ bá kọ̀ wọ́n nù oyún ajaluhunna ayyadana hablahun táìmù tí kíkọ yóò di òpin yàtàn ó nígbà tí wọ́n bá so yóò kalẹ̀ kìí ṣe wípé wọ́n ṣe háyídọ̀ mẹ́ta tàbí ìmọ̀ràn mẹ́ta nílé yìí so ti clear báwo kò clear na ṣùgbọ́n obìnrin lè rí ẹ̀jẹ̀ mi tọba lóyún tí èsì ìṣẹ̀jẹ̀ haid pẹ̀lú àwọn ìdá àsọlẹ̀ ẹ̀kan tí ọba tọba ti àfisẹ́jẹ̀ haid ajẹ́ wípé irú obìnrin bẹ́ẹ̀ ò ní fi ìrún lásìkò kò ní fi àwẹ̀lẹ̀ lásìkò tí èèbá ti ṣe kó nílá lọ́nà míì ò tá a rẹ̀ kó fún wọn ìdán ajẹ́ wípé ìran ẹ̀jẹ̀ méjì náà lóbìnrin lè rí nínú haidu nù ètò nínú oyún ètò lè jẹ́ haidu ètò ìsẹ̀ haidu ìjàdọ̀ kòkó sí àtọ̀ síra wọn torí pé àlọ́ haidu mẹ́ta máa sábàtà sábàtà hukumuhu gbogbo àti àtúgbà ẹ̀jẹ̀ haidu ni ajẹ́ pé hukumu rẹ̀ náà hukumu rẹ̀ wọ́n máa tẹ̀lé lọ. na mas'ala ìlúwọ́tì ṣé ṣáìbù ti jáde àwọn obìnrin só lásìkò tó pọ̀ jù tó yẹ pé a tún lè sọ pé a Ninety percent obìnrin tàbí eighty five wọn o tàbí eighty percent wọn o ìjọba ìní sábà máa ń fi ń ṣe oní àdàbà sí ara lílo àwọn afa àwọn afa ní sítátù àyàmí àwùsábàtù àyàmí èyí tó sábà wọ̀ pọ̀ jù òun lọ́jọ́ mẹ́fà tàbí ọjọ́ méje ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwa dákẹ́ lórí ẹ̀ wípé bẹ́ẹ̀ lórí gbọ́dọ̀ bẹ́ẹ̀ lórí kí ló ṣe sọ báwọn wọ́n ní torí wípé ọ̀rọ̀ sọ́yìnbó bùbú wà ọwọ́dọ́ ẹ̀ kí lè rí wa jẹ́ àmì hadith hamna bin jash nígbà tí hamna wà rọ̀ṣà sálá tó jẹ́ pé eré ẹ̀jẹ̀ àwọn ọ̀dà àbọ̀ bí ìdájọ́ ìwà àti ẹ̀tí sùmọ́ra ọwọ́ á ní afa adáwọ̀ sọ̀rọ̀ ṣé kí n fèrún lẹ̀ kò yẹ gbẹ́mọ̀ rẹ́jẹ tó sì ti kọjá àsìkò tí mo máa ń rẹ́jẹ tẹ́lẹ̀ alinabi wa sọ fún mi pé tahayyari fi ilmi llahi sittan aw sab'an bọ́tọ̀ ìṣègùtò bó ṣe rẹ́jẹ gbogbo báyìí ọ̀dà ṣẹ̀ṣà ọjọ́ mẹ́fà méje wàá haidu rẹ̀ tọ́ba lè wọ́n ti sàmù sọ báyẹn a jẹ́ pé tí ó fẹ́ jẹ́ pọ́ súnmọ́ pọ́wọ́ pọ́ jù lọ́lọ́wọ́ gbẹ̀gbẹ̀ ẹ̀ sọ nítorí gbogbo adé rẹ sí. báyìí mọ̀ masala o ti masala bẹ́ẹ̀ lò ẹlẹ́kẹ̀ẹ́ta lẹ́sọ̀ yìí. الشريعة مدة معينة للطهر بين الحيضتين إجاريين فو أقل مدة للطهر بين الحيضتين táìmù wọn lọ bèrè sígbà tó ṣe àìbọ̀ kan sí kejì ìjà lásìkò fún ọ̀dà pé láìláì tóbi bá ìpẹ̀rẹ̀ àìbọ̀ nàìjíríà ní kátólọ̀ wọlú ẹ̀ àbí tó tó sọ kò clear kò clear rẹ̀ ó lọ́dọ̀ wa bí bí wọ́n dàbà sí rí kò sí ọgbọ́n tá a fẹ́ dá àfitọ́lọ́ pápá bàdà máa lọ lókù kó sì sọ abẹ́ ìlà wà sọ pé láàrin thirty minutes tá a kí bẹ́ẹ̀ bíbí tàn lè ṣá ìwọlé kò sẹ̀rẹ̀ rọ̀ bí lọ́dọ̀ tí a bì àwọn ìlú mi bẹ̀ o tọ́jà pé tí bẹ́ẹ̀ bíbí bá wọlé rọ̀ wọn iṣẹ́ ò tó lè wọlé thirty minutes sígbà tí fájúrù wọn lọ́dọ̀ ti rí thirty minutes ṣẹ́kọ̀tì yẹn wọlé báyìí àwọn pápá yẹn wọlé lẹ́yìn láti rẹ̀ báyìí fájúrù ọmọ yọ. bóòlù ó sì máa kí mọ́tò àti ṣáì tiwọn wọ́n mọ̀ wá sí jábù torí pé ìmáàmù ọ̀gbọ̀n lọ sí fatiwa pé kó kálukọ́ máa wá gbẹ́ o tàbí ẹ̀fí àlàámù o kí sì ni wékíwékí ní sẹ́mù ìṣá ìwọ́ wà wọlé four thirty. àwọn oníyẹ jáàmù ni wọ́n máa ṣe wékíwékí níta ojú ẹsẹ̀ ni màá dúró máa yọ ọmọ sí kọ́ bẹ́ẹ̀ ìṣá yìí ó kàdúgbò sí kọ́ rí نعم على كل حال إذا أماري بوقتك àti ten minutes fifteen minutes tàbákàtí kan àbọ̀ pọ̀ jù tọ́nù láàrin lọ́dún rẹ̀ ṣiṣẹ́ yìí lọ́rọ̀ wa bí ṣé ẹ gbọ́ wípé nǹkan yẹ ó ó àti àti àrígbámú pẹ̀lú bí wẹ́dà wa ṣe rí tẹ́lẹ̀ tó bá wá bí á lè ṣe wípé ọ fẹ́ẹ́rẹ́ tí mo wá àwọn ṣẹ́ẹ̀kì jíbìlẹ̀ ń gò lọ ọjọ́ kan akínmọ́bí mi gàbá yìí mo wá wá bó ti twenty five minutes báyìí wọ́n dẹ̀ gbé kọ̀ọ̀mọ́ ìṣá yìí ojú ọdẹ ọ̀rẹ́ pọ̀ ọ̀dẹ sẹ́lẹ̀ ayíkẹ́rẹ́ wọ́n ní ìṣá yìí ti wọlé olùsẹ̀ lọ́dọ̀ wa bí mo dà nìyẹn àwọn àfa wa gbé sẹ́lá wà wípé kápẹ́ obìnrin parimẹ́ sí ṣàkátà ní ìsìn kó lè pẹ́ yóò sèmi sọ́jọ́ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé tọ́jú ọ̀run ọ̀bà tí ì pé èyí tó bá rí ṣáájú ìgbà yẹn kì í ṣe haid. wàhálà lílẹ̀ haid haid gangan fún rẹ̀ hàlàwù múdà tó mọ̀ àkọlù múdà ṣé haid gangan ní àkọlù múdà ẹ̀jẹ̀ tó fẹ́ jẹ́ lára obìnrin yìí o tí ọ̀bá ti ẹwọ táìmù báyìí kìí tó sí haidu ṣẹ̀gbọ́n ti bẹ́ẹ̀ jì àkọ́kọ́ wọ́n ní yawmun wa layla tó bèèrè ọ̀bá lè jẹ́ pé táìmù ti fi rẹ́jẹ̀ sígbàtọ̀dá tí ọ̀bá ti ẹwọ 24 hours wọ́n lè sí haidu ọ̀rọ̀ àkọ́kọ́ náà tí ọ̀bá ti wọ́n kí ni o tó bèèrè bá rẹ́jẹ̀ yìí ọjà haidu owó haidu ló búwa kọ́lọ̀ rẹ̀ ló búwa gbogbo òròyìn ẹ̀ níbẹ̀ lára rẹ̀ nígbà tí ọ wà á wò ọsẹ lára rẹ̀ láago méje láàárọ̀ méje ṣe bá àdéka méje mẹ́ àbí méje láti kà ṣe méje láti bẹ̀rẹ̀ dọ́kítọ́r méje lórí sẹ́ ṣé àákàṣẹ́ lè má bá àdéka mọ́ àdéka mọ́ nítorí pé ìkankan lọ́nà olù láti sẹ́ni wọ nígbà òfurufú ọyọ́ tì ní wákàtí kan tó ń àdé tàbí kàṣẹ́rìn ajẹ́pẹ́ àti bú sí ìsìnbọ̀ sí 7 ojú òde tí 8 wákàtí kan mọ̀ 9 méjì ẹ̀sàrí mọ̀ bá sọ 10 ẹ̀wẹ̀ pẹ̀ 3 mẹ́ta 11 12 1 2 3 4 5 6 seven méjìlá eight nine ten eleven twelve one two three ẹ̀jẹ̀ padà wọ́n ní gbogbo nítorí ìtọ́jú ọkọ́lọ̀ àìdù tó sì jẹ́ òwú rẹ̀ tó jẹ́ pọ̀ kàkàkà ẹ̀jẹ̀ bèèrè lórí torí gírí torí pé gbogbo múdà tó fi gírí kò kó 24 hours tọ̀pọ̀jọ́ kan mẹ́sàn-án ilé ìgbà sùúrù àrẹ rọ́ọ̀sì bẹ́ẹ̀ o tí abọ́wá ní mẹ́sílẹ̀ kan wá ń gùn ń gùn ń gùn ń gùn a gbọ́dọ̀ mẹ́rin 13 days sàlábàtà aṣáàrọ̀ yawman iná gbọ́dọ̀ wà láàrin haidu méjì ọ̀rọ̀ àtàwọn afáàtò sọ́nù o lọ́gbọ̀dọ̀ wà láàrin kí ni o àjẹ́ wípé lórí tí ó sọ yìí obìnrin kan lè mẹsírìtì lẹ́ẹ̀mejì ní oṣù kan kọ̀bọ̀ pẹ́ mẹ́ta ni lọ́nà wo nígbà tí sọ pé àkọlù múdà tó haid yóò wà lẹ́yìn la oníjì ọjọ́ kan ó ní àkọlù múdà náà sọ báwọn ó lè pé tá a bá yọ ọjọ́ kan kúrò ní twenty nine tàbí thirty káti ẹ̀gbọ́n sùs thirty àyè ọjọ́ kan kúrò bẹ̀ òkú lédè o. àwọn aláàrí ọjọ́ mẹ́tàlá láàrin haidu méjì ìtumọ̀ ọjọ́ mẹ́tàlá ti ń sọ wípé lẹ́yìn ìjọ kẹwàá tọ́mọ rẹ eléyìí tọ́mọ ẹ padà rẹ jẹ haidu kọ ìbájáwọ rẹ ìbájọkọlọ rẹ gbogbo torí ọjẹ sẹgbẹjẹ ń sọ̀rọ̀ bó sì padà ẹjọ kọkànlá bó padà ẹjọ kejìlá bó padà ẹjọ kejìlá àti wákàtí mẹ́fà àìdúkọ̀ tàbá wa ni yọ́dún wà lẹ́yìn àti yọ́dún kàkó wọ́n mọ̀ náà stáàtì yóò fa twenty nine lẹ́yìn rẹ̀ plus thirteen fourteen days lọ́wọ́ fi ṣe high olùdíjọ́ kan plus one fourteen plus one fifteen thirteen days ní lọ́tún fún wa gbọ́ra plus thirteen lórí tí ó ń sọ yìí obìnrin lè bẹ sí ti lẹ́ẹ̀mejì lóṣù ṣùgbọ́n kò lè kọ̀rọ̀ kí ọwọ́ pẹ́ mẹ́ta kò clear. ṣùgbọ́n twenty days àárí tó ṣùgbà jẹ́ 29, nine tó bẹ́ẹ̀ mẹ́nu lé twenty nine sí thirty ṣé àlèpo tìmẹ̀sí tìlẹ̀ mẹ́ta ní oṣù kan àbáàlì sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan mọ́ra lẹ́lẹ́ mẹ́ta àlébẹ́ naam kò kílíàmù pẹ́ẹ́mọ́ sí ó dàrú láìláì lọ́lọ́ láàrin ijó méjì síra wọn láàrin ẹjọ́ méjì síra wọn agbọ́rọ̀ ní thirteen days ṣùgbọ́n sí ọ̀rọ̀ yìí náà lérí eré ọ̀sàkọ̀rọ̀ ọ̀rọ̀ kejì táwọn àáfàá sọ ni wípé haidu kò ní ọjọ́ tó kéré jù tá a lè má palẹ̀ lórí wípé tí haidu ọba ti wò dídí ọjọ́ kan ò kèsì haidu láà obìnrin lè mẹsẹ̀sì láàrin àná obìnrin lè mẹsẹ̀sì láàrin six hours tẹlomi twenty hours bákan náà bó sì jẹ́ pé obìnrin mi ó lè mẹtirẹ́tì nínú oṣù ẹyọ ọwọ́ kan lẹ́ẹ̀kan sí ẹ̀ẹ̀méjì ṣùgbọ́n agbábùṣe òní wípé àwọn àfáà ní ẹni obìnrin tọ́ba ní ọ̀rọ̀ ẹni tó ní bá ṣe pẹ̀lú ìdá lọ́rùn torí tí ẹ̀ bá kọ obìnrin tí ẹ̀ bá kọ obìnrin kò ní máa London yóò àwa léèyàn tó fi gbọ́dọ̀ ṣe haidu lẹ́ẹ̀mẹ́ta tàbí kọ́mọ́ra lẹ́ẹ̀mẹ́ta síléèyàn téèyàn ò sì gbọ́dọ̀ súnmọ́ lára àwọn àsìkò yẹn tó bá jẹ́ pé ìkọ̀kọ́ kó àkọ́kọ́ ni àájì ààbò rẹ̀ ọrùn ìdẹ̀ lọ́wọ́ ìtọ́jú rẹ̀ ọrùn ìdẹ̀ lọ́wọ́ òun sì lẹ́tọ̀ọ́ àti máa múra fún yàn nímọ̀ra pé bọ́kàn west lè rò padà ìtànsọ nìyẹn tí òun tó bá ìlú wa ń bẹ̀lẹ̀ mi òbí tí ń bẹ láàrin ọkùnrin àtòbìnrin obìnrin bá wá sí mákàmá láàrin oṣù méjì àti ààbọ̀ tí ọkọ rẹ̀ sọ pé òun kọ̀ lọ́ba yóò ti ṣe haidọ̀ mẹ́ta nínú ṣẹ̀ríà wọ́n gba ọ̀rọ̀ obìnrin láì lè wẹ́lẹ́rìí wa. kílẹ̀ rí wa nínú alukur'an allah subhanahu wa ta'ala ja'ala an-nisaa mu'tamanati. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء torí pé fúnra ọlọ́run látòkè sẹ́mà lọ́sọ àwọn obìnrin díẹ̀ nì tí a gbọ́dọ̀ ṣe èròjú sọ̀rọ̀ rẹ̀ kókó mo ti parí àìtọ́ mi mo ti ṣe mẹ́ta yìí ìtọ́lọ̀ ń sọ fún ọlọ́run wípé ó ń fi ọ̀rọ̀ ìtì sọ̀dọ̀ àwọn obìnrin láì lè jẹ́ wípé ẹ máa tọpinpin wọn àṣepé ọ̀rọ̀ owó tó kù sínú làákàyè wa pé ntọ́lọ̀ ń sọ fún wa ni wípé tí èèbá àṣepé náà kì í táàrí wẹ́ẹ̀ rí bọ̀ tóbi bẹ́ẹ̀ sọ pé ó ti halatuwi láàrin oṣù méjì àti ààbọ̀ àní máa padà pé kalẹ̀ wípé lọ wẹ́lẹ́rìí wa ojú kan ṣùgbọ́n sópèrègbè lè sọ wípé òun ṣe háìbọ̀ òun gbé lẹ́ẹ̀mẹ́ta tó bá ti ẹ mẹ́mú má bíi thirty days táwọn ẹni tọ́ka fún wa á gba ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n yọ̀rọ̀ mẹ́lẹ́ ìwà tó bá lòun ṣe nǹkẹ́ yìí lẹ́ẹ̀mẹ́ta ní tó bá ti máa yọ tí ọ̀wọ́ twenty nine tó jẹ́ twenty eight days sẹ́yìn walaw kanat asdaqan nisa'i indana lan tuqbala da'waha ìbá jẹ́ obìnrin tí pé òun ló lò tọ́jú ta mà wá kúrò àdìtà ọmọ kí ó sì nǹkan kàn sí bá sàrò gba ọ̀rọ̀ yẹn wọlé. jama'a tá a bá wá ń tòra ọ̀rọ̀ kan wá ń bọ̀ tí ó gé àwọn àlámẹ́rin ethiopia rẹ̀ ni o tóbìnrin bá rí ẹ̀jẹ̀ ní gbogbo ìgbà fódídí oṣù ó ti fi kọjú oṣù méjì mẹ́ta mẹ́rin lọ́wọ́ àti àdí tó ti bá sábà kìí ṣe haidu lójú kan náà eré ẹ̀jẹ̀ bí ìjọ ìfẹ́ta yọ bàdá wọn rí yọ kejì yóò tó bẹ̀rẹ̀ ó tó lè dá lọ́wọ́ àwọn yóò bẹ̀rẹ̀ ọwọ́ sàn kì í sí haid. bákan náà tí bá sì wá bùtàkọ̀tọ́ à bíi fifteen days olùmọ̀rin yíra léraléraléraléraléraléra ọkàn lè stop bẹ́ẹ̀ kọ́kàn tó ń sílẹ̀ díẹ̀ kọ́ má pọ̀ bí ìjọ́ ìjọ mẹ́ta yóò tó má pọ̀ sí kìrìsì haid ìdán tí ọba wá ìtawọ́sẹ̀ tí ọba kó sínú àwọn muwasọ̀fáàtì ìstìhábọ̀ àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ bí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà tá à ń bọ̀ bí tí epo gangan ló gbé ọwọ́ síbi ọ̀rọ̀ yìí gangan à ń bọ̀ bí ó fún rẹ̀ tó bá yá tiẹ̀ yóò di àmọ́ pé ìgbà olóbìnrin lè sọ wípé òun ti ṣe haidu lẹ́ẹ̀mẹ́ta agbóhùn rẹ̀ bàbá àdúgbò rẹ̀ wọlé àwọn bọ̀. ibi tí ọ̀rọ̀ yìí ti le pípọ̀ ni pé Allah subhanahu wa ta'ala ṣe ìmọ̀débi wípé obìnrin tí èsè haidu làrá ọwà rárára wọ́n sì rí obìnrin tó jẹ́ wípé ó ń fi oṣù mẹ́rin yóò fi máa ní ọ̀rọ̀ ó rí ní oṣù kan gbáko ó ní òfin ní ọ̀rọ̀ oṣù kan parí báyìí yóò fi máa ní ọ̀rọ̀ láti jọ́ tó ti bẹ̀rẹ̀ sí rí haidu bí ádà rẹ̀ nínú. tó sì dàgbà. ìdá hukumu yìí á tún bẹ́ẹ̀ padà sí lẹ́ẹ̀kejì nígbà tá a bá dóbi ọ̀rọ̀ alisti hamọ tó jẹ́ pé àní kóno ṣubúà níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa àwa padà. والحائض لا تصلي ولا تصوم masala bẹ́ẹ̀ nìyẹn tóbìnrin ọba ti mírun ọgbọ́dọ̀ kírun fún alọ́sùn àtàlà kò gbọ́dọ̀ gbààwẹ̀ ṣùgbọ́n o yóò máa san àwẹ̀ padà kò ní máa san ìrun padà kí lè rí wa ẹ̀rí wa náà ni hadith arábìnrin Umar radiyallahu ta'ala anhu wa rahmahu hadith mọ̀kọ́rọ̀ fi sahihayn tó sọ́rọ̀ sọ́sọ́ wípé alaysat idha hadat lam tusalli wa lam tasum nígbà tí a gbé àdúgbò ìpè wà má nù sọ́dún di ìdíhà tá a bá lóbìnrin aláàbò ẹ̀sìn ni wọ́n kí ìtumọ̀ ìjáàbò ẹ̀sìn wọn arábìnrin àà ebi ń gbà tí ọ tí bá mẹsẹ̀sì lọ sí kò ní kírun ọkùnrin sì kírun lọ́gbàdàn kò ní gbàwẹ̀ ọkùnrin sì gbàwẹ̀ lọ́gbàdàn kò sì ní máa sàn wọ́n padà tí a bá ní yóò ti ẹ̀sán àwẹ̀ padà ẹ̀dá kan ààwẹ̀ tí yàn bá jáde Ramadan tí ń san padà nígbà tí ọba sí Ramadan mà sísan padà ní sọ́pọ́sójú ẹ̀ mà sírú ọjọ́ Ramadan lọ́jọ́ mi. tọ́jà pé láti gbà Ramadan bá ti bẹ̀rẹ̀ tí ẹ parí báyìí lọ́lọ́wọ́ máa sọ pé ẹ̀mẹ̀lẹ̀ká ẹ máa kún alábàjá báyìí pé kò ní wọnú mọ́ kò ní wọlé mọ́ kò ní wọlé mọ́ kò ní wọlé mọ́ òun tó fi ń ta lúdò ní fi wo jẹ́sì láhùrù rọ̀bìlá láhùrù rọ̀bìlá àbọ̀. nǹkan mẹ́rin ti wá ṣẹlẹ̀ báyìí kò gbọ́dọ̀ kírun kò gbọ́dọ̀ gbààwẹ̀ yọ sàn rẹ̀ padà kò ní sàn rún yọ sàn rẹ̀ padà kò ní sàn rún yìí àti mẹ́rin kò gbọ́dọ̀ gbààwẹ̀ wá kò gbọ́dọ̀ kírun wá so clear yọ wá sàn rẹ̀ padà kò ní sàn rún kílẹ̀ ní tiẹ̀. جاء من حديث أم المؤمنين لما سئلت ابن يا وعائشة لين يقول ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة kí ni tó ṣẹlẹ̀ o nínú ẹ̀sìn wa yìí sí obìnrin tí ó bá jẹ́ pé ńgbà tí ọba nírun nígbà ọba mọ́ra padà kò lè gbàwẹ̀ táìmù náà kò lè kírun táìmù náà wọ́n wá ní ọmọ àṣà padà ń tiẹ̀ kọ́ mọ́ padà. ìyàwó Aisha ni káàdà dálíkà yusibuna aladun sasalam àwa náà mẹsirẹti la yẹn sasalam wa kunna nu'maru bi qada'i as-sawmi wala nu'maru bi qada'i as-salat ṣùgbọ́n bá ń pa wọ́lá sẹ ká san àwẹ̀ padà tiẹ̀ wọ́n yìí sọ pé san irun padà tí a bá ní tí sọ̀hábíyù kan tọ́ba ní umirna tàbí umiran nas alayhi salam tàbí nuhira tàbí nuhiya nas wọ́n fún wa tó pa wá láṣẹ wọ́n pa àwọn èèyàn láṣẹ wọ́n kọ̀ fáwọn èèyàn tó bá jẹ́ pé tí ń sọ láyé àbí lọ ṣẹlẹ̀ ìdájọ́ ẹ̀dọ́ rẹ̀ pé ìdájọ́ ọ̀pá níbi lọ sọ̀rọ̀ láwọn òkúkú rọ́fà awapọ̀ bọ́ọ̀bù ibà sì wá wáyé lásìkò tí ò ní òyìn wàyáhùnù alàzáwòjìhà wàtíwáhà ọkọ rẹ̀ ọkọ rẹ̀ èèwọ̀ ní kó súnmọ́ alhamdulillah yẹ́rìkú wà لا إله إلا الله إيه ونبا قولي وسمى الحرام كل حرام فاسد وليس كل فاسد حراما قاعدة ليه gbogbo tí wọ́n ti pè ní àrùn ẹ̀ǹtí ọ̀dà ni kì í wá ṣe pé gbogbo tí ọ̀bà dáa ni àrùn mu nǹkan lè mẹ́ta tí ó sì ní di àrùn mu ah, ibi ètí ìpínlẹ̀ o tí a bá ní àwọn ọkùnrin nǹkan yìí kò dáa gbogbo ojú ọ̀rọ̀ dáa gbogbo ẹ̀kọ́ ni àrọ́ mu kí lè rí wa àdìmẹ́bí sàṣà sọ wípé wàlá tàlákọ̀wò rọ̀kùtàn àwọn tí wọ́n bá ń kó ọjà bọ̀ látòkò wá sínú ìlú ẹ má lọ pàdé wọn lójú ọ̀nà èèwọ̀ ni kéèyàn lọ pàdé wọn apá kan àwọn àfáà nítorí pé èyí ó kó ìnira báwọn aráàlú nígbà bá lọ́wọ́ lọ́nà tí ń tàní ètò tí wá tàní tó ọ̀rọ̀ kejì táwọn àfáà sọ̀rọ̀ pé masala yẹn a ní ìdìrẹ torí pé ọ̀rọ̀ ló bí wa lọ́bẹ̀ anabi wa ni. wáyé ní ata sẹ́yìn wùsùn tí yóò bá lọ pàdé yóò bá lọ ara ọjà lórí wa ogun ma lórí tí etí ìdí ògbé lọ́jà àbí tí wọ́n á ní ẹni tí ó tajà ìtọ́jà oko yìí tọ́bẹ̀ padà wọlé ó ti tajà dáńtò tọ́lọ́dọ́ à ó sì yẹ kí n ra bíi mílíkì díẹ̀ lọ sóko lọba lọjà padà níbà lọ lẹrú tọwátà tẹni rà mọ lẹwọ lọ́wọ́ rẹ̀ lọba rí wípé ten thousand yẹn tagiri lọjà ẹni sí ọlọ́run three five àdìbí ni wàyín àtà kéèyàn lọrọ ìpàdé wọn àwọn ọmọ àbẹ́sà rọrùn wàyín àtà sayyiduhu as-suq ẹn tó tẹ̀lé àgọ́ mi wá sọ́jà fahuwa bil khiyar tọ́ba wù ó lè dá three five fún ẹ padà fún kọ́kọ́ bẹ̀jẹ̀ kẹ́lọ́ pàdé wọn ọ̀rọ̀ wò rírajà yẹn tíátà àtọ́mà kọ́bẹ̀ wọ kọ́bẹ̀ wọ sọ̀hírù torí tó wájú wípé kátàkárà kọ̀bá wọlé padà ni anabi ò ní máa sọ wípé khiyar wà fún ẹ̀ tọ́tajà lè anel khiyar farun and siha. نعم صلى الله عليه وسلم torí wípé tọ́láwọ̀ pàpàdà tọ́láwọ̀ ọ̀rọ̀ pàpàdà ajá wípé bí ọ̀rọ̀ pàpàdà ebi kèrè sẹlẹ́sẹ̀ ìwà ayé pé ọ̀rọ̀ méjì fún yẹn sí àmì pé ẹ̀sẹ̀ ti kú òru àwa padà èèwọ̀ ni kéèyàn ò súnmọ́ obìnrin ní ìgbà tí ọba nírun ní súnmọ́ àti súnmọ́ gangan kí lè rí Allah subhanahu wa ta'ala ni wa yas'alunaka anil mahid la ilaha illallah alimahidu lọ́dọ̀ rabawa a máa túmọ̀ makanu lahaidi a máa túmọ̀ zamanu lahaidi ààyè ibi tí haidọ̀ ti jáde tàbí àsìkò tí haidọ̀ jáde. tawhid ajẹ́pẹ̀ nǹkan yìí ó kọ́ sí gbogbo ọba tó bẹ̀rẹ̀ sí mẹsẹ̀rẹ́tì ọ̀gbọ́dọ̀ súnmọ́ ibi tí nǹkan yìí ti jáde náà ọ̀gbọ́dọ̀ súnmọ́ bẹ́ẹ̀ ó wá bí ànábì léèrè wípé kí wá ní téèyàn lè ṣe ń gbà náà riwaya wa pé méjì taari ìyàwó aisha ni àwọn sasa máa ń pa wá láṣẹ àyè tẹ́sírò ìdáná àti tẹ́sírò ìdáná pé kálọ̀rì wọ́sọ sókè fáyọ̀bà ṣerú náà àdúgbò àwọn bá wa ṣeré táàbà mẹ́rùn láti fi ìzì àrẹ ojú kan nù. lùwáyà ní ìwáwá wípé wọn lọ sáà lẹ́yìn wípé máa yẹ ìlú lè rọ́jò bìmọ̀ àti wáyà haid kí ni nǹkan tó jẹ́tọ̀ ọkùnrin lára àyàwó rẹ̀ táìmù tí ọ̀bà mẹ́rùn anabi wa ni sọ̀rọ̀ sálàm ni máa fáwọ́kọ̀lì ìzáàrì gbogbo tọ́ba lè ṣe látòkè aṣọ mo fẹ́ ká gbọ́ níyẹn gan púpọ̀ o ẹ̀tọ́ ni fún látòkè aṣọ lọ́wọ́sọ ọwọ́sọ ó lè wọ ṣòkòtò ó lè wọ skẹ́ẹ̀tì ṣùgbọ́n mẹ́sàn-án àwọn wá pé gbogbo ọgbà tí bàtúbù ò lérí ìsúmọ́ yìí òun náà ni ìbásí kìí ṣe ìsúmọ́ àti tòótọ́ gẹ́gẹ́ sí ààyè o ìjọlẹ́tọ̀ fún èèyàn láti súnmọ́ ẹlẹ́tọ̀ èèyàn ní ìgbà tí kò níhàn náà láì wọ́sọ tí èsì ìsáyò kò súnmọ́ sí àyò but kò jó ọ̀pọ̀ wọ́sọ. àwọn àfa ní nam ìyẹn lè ṣe bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ẹ̀rì wa lórí ẹ̀ wọ́n lẹ́rìí wa ẹ̀rí náà ni hadith yà wáyé ṣàwípé isnahu kulla shay'in illa nikah gbogbo tó bá wù ní kẹ́ẹ̀sì ṣùgbọ́n ìsúnmọ́ ti ìsúnmọ́ ènìyàn mẹ́jọ̀wò àwọn afáwà pé ìjọ lè pa ẹlẹ́tọ̀ ẹ̀ láṣẹ wípé jẹ́ ìsúnmọ́ láti bí ìtàn méjèèjì kí omi àdó sì fi wá àwọn àfáà ní ọlẹ́tọ̀ ṣùgbọ́n ó wá fẹ́ ju àdífì méjèèjì síra wọn wípé ajẹ́ wípé gbogbo ẹnìkẹ́ni tọ́jẹ́ wípé kò sí wọlé tó lè máa ṣe ọpọlọ rẹ̀ ọ wà bẹ́ẹ̀ òun lè dẹrù tí wù tí ò lè jókè aṣọ gbogbo méjèèjì tá à ń sọ kò sábìyì tó sọ pé ibi tí ìgbà ìtí jáde o. gbogbo ẹni tó bá wípé agbára àwọn ò lè gbé fún nǹkan méjì lè kí láti dín nìyí ìbẹ̀rù ọlọ́run kéré lẹ́bi ẹ àwọn lè kú wáti ṣàwátì tàbí ìjọba ọmọ ẹ̀mí agbára òun ọmọ lu fọwọ́kọ́lì ìzáàmù àwa tí bá wá yìí tàbí ní àràbù ìjẹ́ ìtànà ká ń bẹ fún ìmáàmù Málíkì ní òsì ìtànà fún Abu Hanifa ní òsì ìtànà fún ìmáàmù Shafi'i wọ́n ní òsì ìtànà fún ìmáàmù Ahmed nìkan ló dúró pé ìtànà ń bẹ fún wọ́n ní sẹ́yìn lẹ́rì wọ́n láwọn lẹ́rì èrí àwọn náà ní hadith abẹ́rẹ́ náà Abbas alisalasalam alẹ́bí yáàtì ìbáratọ̀ wọ̀ ẹ̀ ha ẹ̀ fàlìyàtà sọ́dẹ̀k ẹ̀ ń bá lọ́rẹ̀ kọ́yà lọ́rọ̀ yìí ṣe sàárà bí dìnnẹ́rì pẹ̀lú dínẹ́rì kan àwọn oníṣù dínẹ́rì tàbí ìlàjì dínẹ́rì àdínẹ́rù àlìsìlámì bóòlù àti mọ̀mọ́ dínẹ́rù nẹ́kọ́dù dínẹ́rù àlìsìlámì o náà ni four grams ní òṣùwọ̀n góòdì àti one over four rẹ̀ tàbí bá mi four point two five naam tá a bá wọnú owó yẹn èló ni ta gíráàmù góòjì kan ní ìsìn ah wọ́n ní three thousand times four twelve thousand naam sẹ́pẹ́ ẹ ẹ sọ pé ó tẹ ọkàn ní four thousand àbí times four sixteen thousand plus one thousand ṣàṣẹ pé àtúfẹ́ lu rúbù rẹ̀ wọ́n lò fà fọ́ rẹ̀ seventeen thousand lápẹ̀rẹ̀ èmi èsì sàárà tàbí ìlàjì owó àwọn ìbọn àwọn àfáyòkú ilé àdíjì ọ̀fẹsẹ̀ múlẹ̀ kọ́lá ìbámu ṣàfihàn ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ìbámu bẹ́ẹ̀ sọ pé ọ̀fẹsẹ̀ múlẹ̀ wọ́n wá jọlọ jọ̀bọ̀ a sì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa tí ẹ jẹ́ àmọ̀ pé hadith yẹn fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn sálàf gẹ́gẹ́ bí mẹ́mọ̀ hakim mẹ́mọ̀ ahmed mọ́mú dábí min al-mu'asirin al-allama nasiruddin al-albani rahimahullah rahmata wasi'a àtọ̀pọ̀pọ̀ bí táwọn afá sọ tàbí sì bá wà fẹsẹ̀ múlẹ̀ báyìí a jẹ́ pé ọ̀rọ̀ àwọn afá àti ẹ̀sọ́ fún agbé kò sí kàfárọ̀ bẹ́ẹ̀ a ní síjú wùgbọ́ kàfárọ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmọ̀wádé wọ́n ní kí ló wá fà lódìdí ẹ̀sẹ̀ ẹyọ oró tí wọ́n wá pín kàfárọ̀ méjì odidi dínárì tàbí kí ni o ìlàjì dínárì àwọn àfáà ni ó ní ìtumọ̀ wọ́n ní ọlọ́run pé ànábì sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ìtìyàrù ti bẹ fún mùsáfírù lórí kó pé ìrun tàbí kó sì kọ́sùrù tó tẹ̀ kó sì kọ́sùrù ìlọ́dà àjù ajẹ́ pé wọ́n kọ ìyàrá ẹni náà wọ́n wọ́n pín ọ̀rọ̀ sí méjì pé à tó ọba mọ̀ àtọ́ ọ̀dá gbogbo àpòlìdí rẹ́rì tàbí ogún tó jẹ́ gbogbo àpòlìdí rẹ́rì lọ́dá àfojú eléyìí ni ráàyò ìmáàmù ní tèmi yàrá ìpè lọ́rọ̀ tó wá ọ̀rọ̀ kejì táwọn àfa àṣọ ni kò rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ńgbà haidu ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́ba súnmọ́ torí nǹkan ìgbẹ́ masala wa ni síyàwó náà wọ́n san àbí òde yìí san tí ó jẹ́ odidi ọ̀pọ̀ ṣe tiẹ̀ lọ́tọ̀ ìyàwó ṣe lọ́tọ̀ àwọn apákà àfáà ní náà ti sọ pé kàfárọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kò sí ti ìyàwó bẹ́ẹ̀ torí táwọn ibi sọ̀rọ̀ wípé yàtà sọ dákú àwọn afáà ní ìjà sì sòrò o pé ọkùnrin yẹn yóò gbọ́dọ̀ ìtọ́wà àti tọ́bajẹ́pọ̀ bèrè náà bó ṣe nọ́ọ̀sì ló náà lọ padà sọ́kọ rẹ̀ tó jẹ́ pé ọjọ́ tó kan wọn wájọ rẹ̀ pọ́njọ dára ni. àwa ní ṣùrùtù mẹ́ta mẹ́jẹ̀bù mẹ́ta kó tó di wípé a sọ wípé dandandan kà fárọ̀ ìlọrin èèyàn àkọ́kọ́ ayẹ̀kúnà aliman bil hukumi ẹni yẹn ọgbẹ́ ìdájọ́ tẹ́lẹ̀ pé bíyàn bẹ́ẹ̀ súnmọ́lẹ̀ tó èèyàn bí ààyè ìsúnmẹ́yìn nígbà tí ò dẹrùn ọ̀ràn dídá nìkan bọ́dá àdìsílámì òdìlé ẹlẹ́ẹ̀kejì wà ń yẹ̀kú nẹ̀ dákìrọ̀ kó sì jẹ́ wípé ìgbà tí ń ṣe nǹkan ìlọ́rántí ẹlẹ́ẹ̀kẹta wà ń yẹ̀kú nẹ̀ mùkútàárọ̀ kó sì jẹ́ tọ́jọ́ wípé nǹkan kan ọ̀dà láàbù orí ẹ̀ sílẹ̀ ọgbọ́n tó bẹ́ẹ̀ ṣe dàá kí ẹ kó lọ́ba tó sì gbòòrò tẹ́bá yìí sì nǹkan bí ìmọ̀ lọ ah táìmù ta sàrí òtún pé subhana láìláì ah bóyá ìṣẹ́jú márùn áfisàrí parí masala ìbára tí kìrìtọ́mù bá ṣàrọ̀ wasalaamu alaykum wa rahmatulahi. tí ọmọ wa súnmọ́ obìnrin nígbà tí ò ní rìn àti yọ wípé kàfá ọ̀dẹ̀ ti alamẹ́rì ó náà ni ọ̀rọ̀ ìmọ̀ ahmed tàṣà ilé ẹ̀ka ṣùgbọ́n ìjọ ní àwọn wàhálà tó lè kó bá obìnrin ní fìdíbìl hadithi nínú ìmá ètò ìlera táyé òde òde tàbí pé wọ́n ní machine kan wọ́n rẹ́kọ̀ọ́ kan kan kankan àwọn náà sọ pọ̀rọ̀pọ̀rọ̀ tó pọ̀ bó tẹ̀ pọ̀rọ̀pọ̀rọ̀ tó sọ yìí gbogbo ẹ̀ náà padà sí ibi ọ̀rọ̀ Allah subhanahu wa pé kúlùwà adà ìmọ̀ súnmọ́ obìnrin nígbà tí ọba nírun sùtá ni ọlọ́pọ̀ sùtá lára àwọn nǹkan tí kìíní ìmọ̀ ń fà ní wípé arọ́gbọ́bátù alìjìnsíyà tẹ̀kílù ìdá alìmọ́ra naturally ìmọ̀ ń wálẹ̀ lára obìnrin ní táìmù tí obìnrin tó bá wà ní ẹni tí ò wípé àwa nílù àwọn irin iṣẹ́ tí ń gba nǹkan ọmọkùnrin mọ́ra lára obìnrin ìtì máa ń rẹ̀wọ̀n lásìkò yẹn ìlọ́wà lè ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó lè ṣẹlẹ̀ agbára àti búùṣì nǹkan padà wọn èyí ní lásìkò agbára kí nǹkan ọmọ búùṣì wọn tí tó bá búùṣì wọn lásìkò wọn ò lè ṣe dìfá kí ni ìfá ìwà wọn ò lè ti nǹkan padà kọ́dà bígbà tí yẹn ráyàn bígbà tí yẹn sóyàn báyìí tí wọ́n wá ra ń kò tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ náà mọ̀lẹ́ kò lè yọrùn bí kò lè yọrùn bí ẹ̀rọ kò bó ṣe kùmọ̀ náà ní àbúkò kò lórí ṣe àmọ̀ pé ẹni tó sì dájú pé kọ́dà bí a bá fọ́ èrè títí ìrànlá yẹn sórí báyìí títa àti tí wọ́n so ọwọ́ máa ń fa nǹkan kan àwọn nǹkan tí máa ń fa lára tí gbogbo ẹ̀ náà ti bẹ́nu màá lọ́sọ̀tà á la ṣùgbọ́n ìwádìí fi rinlẹ̀ pé a máa ṣe sábà bíi kóbìnrin ọ̀padà di àgbẹ̀ ó di rí tàbí àǹtáhìmìlà lùbárà kọ́ríjà àrọ́hìn ó sì lè sábà bíi kóbìnrin ọlọ́rin lóyún sẹ́yìn ilé ọmọ ó di méjì bákan náà a máa tàṣàbàbà àsọdáwò àdísírí kí abala tí a bá dá orí méjì báyìí kí abala apá sábà dá yàn ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí tani o ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí obìnrin bákan náà ọkùnrin fúnra ẹ̀ gan àwọn tó lè ṣẹlẹ̀ sóun náà pọ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala bá ní kó gbogbo ẹ̀jọ́ sínú gbọ́nà ẹ̀yọ̀kan wípé kúlù àádá àdábì sọ fún wípé sùtá ní o èyí tí bá sì pé sùtá kò sí nǹkan tí ò sì kéde o kò sí nǹkan tí ò ti kóónú wọn kò nǹkan fún yàn sùtá o èyí tó kóónú ó ti tí èsì kéke idan ìta àrígbólélè a rí wípé èèwọ̀ ni fi hádà di nínú ẹ̀sìn kéèyàn súnmọ́ obìnrin nígbà tí ọba ní ìrùn ní súnmọ́ títí súnmọ́ gangan a rí pé halali ni gbogbo gbàkígbà fún súnsọ̀n tó yẹ pé obìnrin kan náà lè yẹ ní tí yàn sí ní hajj halati kan wá wà àwọn situation kan bẹ̀ tó pé tó bá bá ọkùnrin láti fi súnmọ́ obìnrin rẹ̀ nígbà tí kò ní rìn kò ní san kàfárọ̀ àyẹ̀kúnà já ìlàgbìlẹ̀ hukumi kọmọdájọ́ tẹ́lẹ̀ eléyìí lẹ́nu bí ìmọ̀ ń gbọ́ ti fi máa sábì wáàsì èyàn ní gbọ́n wá sọ náà kí ọmọ tó lékún ní nǹkan kan ẹni àbá sí ti máa wò kù níbi ìlànà kí a jẹ máa sá kí ní ìbẹnu táwọn àfọ àkàrin ní náà kìlú nínú wa kò ní Islam àti ìrọ́dù kéèyàn máa burúkú láti lékún lórí ìfẹ́ ọlọ́run lórí ẹ̀sìn ọlọ́run ọba lára tó lè bóyá kó rẹ̀ ẹ̀sìn ọlọ́run wà á máa ná àwọn ọ̀rọ̀ àdékiri fa ìdílé ọ̀hún náà ìṣàtà dọ́kà wọn náà ṣubú yọ ọmọ ìgbéyà àbàtì láàrin ọ̀rọ̀ pọ̀ bí ilé ọ̀rọ̀ ṣùgbọ́n bí ìgbọ́jọ́ ti lọ ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àyà tí alhaid àfìná àlìjìmá atọ́kọ àtìyàwó wọ́n súnmọ́ ara wọn ní súnmọ́ àlàálì ibẹ̀ náà ni haid ti sẹ́yọ sẹ́kọ́ wọn ọ̀bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ọba wọn lórí ilé kò sí kàfàrọ̀ kankan lọ́rùn ẹnìkẹ́ni kò sí kàfàrọ̀ lẹ́yìn ẹnìkejì ṣùgbọ́n ipò sí pé masala fi kí èdè asábà máa ń ṣe báwọn fún bí ìṣẹ́jú méjì sí mẹ́ta jam question ni o abu ṣé èèyàn lè máa báyàwó èèyàn sí tí ò nírun tí ó sì ní wọ́n sọ èyàn lè ṣe èyàn lè ṣe alhamdulilayi àfa ní èyàn lè ṣe pẹ́lẹ́kẹ́ ni o èyàn lè ṣe fáyì ìgbẹ́tú ìgbẹ́tú ìgbẹ́tú dá náà ìjẹ́ àsìkò kan bẹ́ta agbọ́lẹ́nu àwọn àfáà kan wípé tí mẹsẹ̀sì obìnrin ọba ti wọ déédéé duration yẹn wọn ò ní kà sí haidu bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ tóyìn ọ̀rẹ́ bàjẹ́ oyún yẹn máa pẹ́ ẹ̀yìn nígbà rẹ̀ oyún yẹn máa pẹ́ oyún yẹn máa pẹ́. oyún yẹn lè oyún yẹn máa pẹ́ òjò ẹ ló sọ kó tó ten months kó má bàa oyún dùn nìyẹn oyún sì níbi odù yóò bá tí tí o bá pè ní owó ni mọ́pẹ́ bá lọ́dọ̀ àwọn ní kílùkọ rẹ̀ oyún sì kí ni odù in tó fi wá lé oníjàbù rẹ̀ tí a bá ní ẹjà bàárọ̀ nǹkan kí kí nǹkan ó bu kí wọ́n wá lẹ̀ padà dúró ìtẹ̀bí lẹ̀ o ní ìtàn ká sí àdá rẹ̀ ojú kan nìyẹn bákan náà tí obìnrin tó lóyún nú tó bá jẹ́ obìnrin tí máa mẹ̀sẹ̀rì tó bá mẹ̀sẹ̀rì lẹ́ẹ̀mẹ́ta ṣáájú kó tó bímọ tọ́kọ̀ ẹ̀ bá só ti lè máa lọ tàbí kọ́kọ́ ẹ̀ só ti lè máa lọ lọ́kọ mi. lúgbà tó bá wọ́n ní láàrin haidu méjì síra wọn jọ́ mélòó ní ẹlà lè rí wọ́n ní sẹ́yìn jọ́ mélòó ní ẹlà lè rí ẹ́ barakallahu fikum bàbá iṣẹ́ ìpọ̀ bí bàbá iṣẹ́ bí ti dáhùn bàbá iṣẹ́ olífìlà púpà lè pé ẹ̀gbọ́n náà ti pọ̀ bàlá sí rí <laughs> jama'a àgbàdo alọ́sọ̀tà láti ó fi wá sí kùndẹ́ lórí ọ̀rọ̀ ma'arud tí a sàlàyé ma'arud lè kútù ìpàtẹ tíà tó sì jẹ́ pé wọ́n ti sí lẹ́nì ní ọjà àbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n wá síbẹ̀